jẹ́bọ̀ kí gbogbo ọmọ Yorùbá níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété èmi ọmọ yín náà ni o Àdèmọ́lá hmm, ọmọ omíyalé bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ sì rántí bẹ́ẹ̀ sì gbàgbé mo sọ láwọn ìgbà kan wípé mi ò fẹ́ wàhálà mọ́ torí pé kí ni àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá wọ́n pè mí lórí ọ̀rọ̀ ààrẹ ọ̀nà kakanfò ìyẹn Gani Adams pé. Pe kí n má sọ ògúlù tu lù wọ́n mọ́ àmọ́ mo sọ̀rọ̀ kan gbà ẹ̀ mo ní níwọ̀nba ìgbà tí ìkankanú àwọn ọmọ Gani Adams tá a bá ti sọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ní ọ̀nà tí ò tọ́ mo léyìn tó bá ti sọ lọ́nà tí ò tọ́ mo ní yóò rí mi wò bí ìran o mo sọ fẹni tó bá ti wo àwọn ọ̀rọ̀ tí mo ti sọ sẹ́yìn àmọ́ mo kàn wá mo rìn gbèrègbèrè wáyáwáyá mo kàn lu fídíò kan ṣáájú gbogbo kí olúwa kó bùkún mi kó bùkún gbogbo wa ẹ mo kí ọlọ́run ọba àlékè ọlá ọba tó ga gbogbo gbogbo wa lọ ọba tó dá mi tó dá yín kábíyèsí rèé olódùmarè ẹ mo kí ẹ̀yin lèhùlà má ó wàrà sàtọ̀là munekwe assalamu alaikum wa rahmatulahi ta allah wa barakatuhu adẹ̀kú tẹnu agbára lọ́wọ́ ọlọ́ ẹ̀mí ò ṣìkà ẹ̀ mo kí ẹ̀yin ìyá mi ẹ̀yin baba mi n'inu esin kristiani kìrìsìtẹ́nì ẹ̀yin bíṣọ̀pù n'inu nínú ìjọ àgùdà ìjọ mímọ́ oniribo onírìbọmi wípé alafia ọlọ́run a máa wa pẹ̀lú yín o mo wa kí ẹ̀yin baba mi ìyá mi n'inu esin tá a bá láyé ewé a máa jẹ́ egbò a máa jẹ́ àní ṣe ewéjá bẹ́ẹ̀ àní ṣe egbò wà àlùbáríkà àwọn tó lódùmarè kó lé ayé lọ́wọ́ mo wá dúbọ̀ àwọn ìyá mi abọ̀já gbọ̀rọ̀ gbọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ pọnmọ tọmọ èyí fi jábọ́ ẹ̀yin tẹ́ ẹ pọnmọ tọmọ èyí fi ṣìṣì àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ̀ ń fìkan ṣoore kiri èyí tẹ́ ẹ fi ń ṣoore kiri ẹ wá fi ṣe wá lórí owó ẹ fi ṣe wá lórí ọmọ ẹ fi wá ṣe wá lórí àìkú tí ṣe bá lè ọ̀rọ̀ torí pé kí ni ẹ̀yin làgbàgbanigbani mo wá ṣẹ̀bá orí tó kún tí ò níná mo ṣẹ̀bá ọjà tó kún tí ò lérò mo ṣẹ̀bá oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn mo ṣẹ̀bá yín o. ẹ wò ó mo kí kábíyèsí ọ̀nẹ́rìṣà àrólé oòdùà tìgbìnìbí àti àkàn aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọba àdìmúlà ọba babatunde adéyẹyè ẹni ìtàn ògúnwùsì ọ̀jájá the second mo fi kábíyèsí ọ̀nìrìṣà kí gbogbo ládéládé lóyèlóyè nílẹ̀ yorùbá pátápátá mo wá kí bàá mi àdìsá ọmọ adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọrẹ yìí lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ sí ọkọ adérọpò baba michael baba yọmídé baba Damilola baba ronaldo baba àṣàbí. Ah èèyàn tó sùn ńlẹ̀ tí tó ń bara ẹ̀lẹ́rù àdìsá mo kí yín mo lù yín lọ́gọ̀ọ́ ẹnu. gẹ́gẹ́ mo ti sọ síwájú mo ti sọ tẹ́lẹ̀ pé èmi láàrin èmi àti ibà Gani Adams mi ní ọ̀rọ̀ kankan mọ́ àyàfi tí n come across any video tí mo rí wípé àwọn ọmọ ààrẹ Gani Adams ṣe láti fi tàbùkù olóyè Sunday Igboho ṣá mo níyẹn nìkan ni màá respond sí mo dẹ̀ wá dúpẹ́ ibi tí mo ti rin wọ́kọ̀wọ́kọ̀ wáyàwáyà I came across ìkan eh, tí ó pè ní àṣírí olóyè Sunday Igboho láti ẹnu comrade Ọlámídé Adésínà aka Ọlá Federal ó lóun ni ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò màá wá fẹ́ kẹ́ gbọ́ torí ẹ̀yin Yorùbá náà lẹ́ mọ́ ní òròmọ́sọ̀kò. So ó lè yí tí mo mú dání nǹkan ọba tọ́ wa àní respond àmọ́ torí ti rìn mí ń jà ké ló jẹ́ ń fẹ́ sọ̀rọ̀ yìí ẹ̀yin náà ẹ gbọ́ díẹ̀ kẹ mọ̀ ní mo sojú ṣáájú o kò dẹ̀ sójú ṣáájú níjọba no ojú ṣáájú in ìjọba ọ̀run ẹ máa gbọ́ o. àwọn tó kọ́ wa níṣẹ́ tó fìlọ̀ mọ̀ wá Yorùbá. ó kó máa yí wa pé ọdẹ ò pa ọdẹ ẹgbẹ́ ìtayé. ṣùgbọ́n iṣẹ́ tí mo gbọ́ wọ́n Sunday Ìgbòho yẹn tí ò ṣe tó fẹ́ máa jẹ tó tún fẹ́ máa pẹ́ tí ò yẹ kó máa bà lórúkọ jẹ́. iṣẹ́ náà ló jẹ́ kí n wá fẹ́ sọ̀rọ̀ bí mo ṣe sọ̀rọ̀ mi. sọ̀rọ̀ láì Sunday Igboho bọ̀bọ̀ tó ṣe làbí igi ẹni yẹn. sẹ́yìn náà gbọ́ báyìí boy Sunday Igboho yẹn ó tún wá ní bọ̀bọ̀ tó ṣe là bí igi ẹni yẹn <laughs> ìyẹn àdìsá ọmọ adéyẹmọ ẹni tó jẹ́ wípé ìlà tí ń bẹ lẹ́ẹ̀kẹ́rì a máa dá àyàn lọ́rùn òríjínà ọmọ yorùbá tó ní máàpù yorùbá tó ní àìdẹ́ntítì tá a fi mọ̀ kọ́ ọmọ yorùbá lélẹ́yìí tó ní lẹ́ẹ̀kẹ́ ni ló ṣe làbí igi ẹ̀fọ́ ẹ máa gbọ́ ò torí ọ̀pọ̀ àwọn èèyàn tí máa ń gbèjà ààrẹ Gani Adams wọn èé sábà wo ọ̀pọ̀ àwọn fídíò tí àwọn èèyàn wọn ń ṣe àmọ́ táwa bá ti sọ̀rọ̀ ẹ̀ hàn wá pọ́nká bí nǹkan kan mọ́ ẹ láwọn pa wá ni àwọn ṣe gbá kan ni àwọn ṣàwo kan ni ẹ̀mí tó fẹ́ èèyàn kan ṣó lè gbà á ẹ máa gbọ́ lọ. mi ò sọ̀rọ̀ láì sírí ṣùgbọ́n mo fẹ́ gẹ́gẹ́ yìí ló mọ̀ because ọ̀rọ̀ bí ọdún méjì sẹ́yìn láti ń kí òun la fẹ́ gẹ́gẹ́ yìí ló mọ̀ nílẹ̀ Yorùbá lẹ́nu. sẹ́rí báyìí pé òwú tí ìyá gbà lọ́mọ ọ̀ràn ọ̀rọ̀ ọdún méjì táwọn ti ń kíìpù sẹ́yìn ni lòun fẹ́ sọ. So kí ló fi yàtọ̀ sẹ́ǹtì aṣíwájú wọn sọ kí ló fi yàtọ̀ bọ́gà àwọn náà ṣe ń wí kóróbóró bótò rèé ẹ máa gbọ́ lọ. lórí ọ̀rọ̀ Sunday Igboho Yorùbá nation àti ìwà Abíọ́dún Gani Adams ta ni Sunday Igboho dẹ̀ ń ta ni ṣe bí torí pé. ìbéèrè ta ni Sunday Igboho tẹ̀ ń pọ́nlé àpátápàrà ah! ọkùnrin ogun òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àtòfiṣẹ́ ogun rán kì í ṣe ẹni tó jẹ́ wípé tí tí abẹ́rẹ́ bá bọ́ lẹ́nu ilé rẹ̀ tí ọmọ gbọ̀n jànàjànà bíi tọ̀gá yín kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀ àwọn tó mọ ọ̀gá yín in and out wọ́n mọ̀ pé lójo wọ́n mọ̀ pé ojo ni yes I can tell you that authoritatively wípé ojo ni yes lógun ojo wọ́n bá ń béèrè pé ta ni Sunday Ìgbòho tá à ń pọ́n lé gan Sunday Ìgbòho ti ṣe ń tó ti tí àwọn aṣíwájú tó ti ṣíwájú sẹ́yìn ń ran Yorùbá ò lè ṣe ó ti fi ra ẹ̀ kalẹ̀ ní ìgbà tí ò sí ẹnì kankan tó fẹ́ dá sí ọ̀rọ̀ ìran Yorùbá nígbà tí ojú ń pọ́n igún ìran Yorùbá àwòdì Sunday Àdìsá ọmọ Adéyẹmọ bàrà so tí gbogbo Yorùbá bá bẹ̀rẹ̀ sí ní kó bẹ̀rẹ̀ fọlọ́yè Sunday Igboho ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ẹ máa gbọ́ lọ. ọ̀rẹ́ òfẹ́ máa gba ọdẹ ẹgbẹ́ ìjáyé ẹ jẹ́ ká fún láyè ojú ọ̀run jẹ́yẹ fò láì fapá tanra wọn. ẹ jọ kí n tó máa bá ọ̀rọ̀ mi lọ mo fẹ́ jẹ́ kẹ́yìn yọ̀ kẹ́ ẹ bá mi gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu àwọn tó jẹ́ pé nígbà tọ́rọ̀ Yorùbá nation bẹ̀rẹ̀ nígbà tí orúkọ tí wọn pe Abíọ́dún nìkan ní àjàsọ kò sí ní wọn ṣe kú tó àwọn sọ̀rọ̀ ọgbà náà o mo sọ̀rọ̀ mo rí bá ara mi sí àwọn kókó mo sọ ní ọ̀rọ̀ mi gbà náà àkẹ́sì mo fi ṣiṣẹ́ lórí social media gbà ẹ̀wọ̀n blọọkì wọn á kẹ́ mo ti ṣiṣẹ́ létí mo lọ lọ́wọ́lọ́wọ́ lórúkọ mi èké mo sọ pé gbogbo ọ̀rọ̀ táwọn àwọn kòkó sọ́ngbà náà táwọn náírà sọ́ngbà náà tí gbogbo wọn sọ́ngbà náà tí kò yí kí sọ́ngbà yẹn àwọn sáyidi yìí àti sáyidi rẹ ló pẹrẹ gbogbo àwọn tí ọ̀mọ̀ dí ọ̀rọ̀ lọ́rọ̀ náà máa tó wá. kò tí ẹ̀ dákọ̀ tèmi <laughs> ẹ̀rù bá wèrè èmi èmi àwí kókó kọ́ lọ́rọ̀ ò gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni baba ńlá kú baba ọlọ́rọ̀ ó ṣe. Eh ẹ máa gbọ́ lọ kí n tó mèsì. afẹ́fẹ́ máa tó fẹ́ àwọn atórífù adìẹ sáfẹ́fẹ́ ò ti fẹ́ báyìí kí n tó máa lọ lórí ètò mi láti tú díẹ̀ nínú àṣírí Sunday Igboho pẹ̀lú Yorùbá nation tọ́lá ò gbé kalẹ̀ Yorùbá amújẹ tọ́lá ò gbé kalẹ̀ ẹgbọ́n ọ̀rọ̀ díẹ̀. àkọ́kọ́ nú ọ̀rọ̀ yìí ó kọ́kọ́ fi yé wa wípé despite bólóyè Sunday Igboho ṣe ń ṣe ìgbìyànjú láti rí wípé ìran Yorùbá bọ́ lóko ẹrú àwọn pípù yìí ń ṣiṣẹ́ takò wá ni àwọn tó ń pera wọn ní ọmọ Gani Adams wọ́n ń ṣiṣẹ́ takò wá àfàìmọ̀ kọ́ mọ̀ jẹ́ pé hàn gan ni agbódegbà fáwọn ọ̀tá ẹ̀yin náà ẹ̀ máa gbọ́rú ọ̀rọ̀ tẹ́ni ń sọ mo fẹ́ kẹ́ ẹ máa fòye bá lọ bó ṣe ń sọ àṣírí tó lòun fẹ́ tú mo fẹ́ kó tú ẹ jẹ́ á àkókò kó sọ tí mo sọ ń ta náà pé ẹni tí ìdí wọn fi bọ́ ìṣà lọ́dọ̀ ìwà Abíọ́dún Gani Adams ló lọ́ padà wá fi gbolẹ̀ fún ìṣà ẹjọ́ nílò ọ̀rọ̀ àkókò yìí ẹ jẹ́ ń fi fọ́tò rẹ̀ hàn yín irú ẹran yìí ẹran yìí kírú ẹran yìí gọ́mọ̀ alóòjú olóyè Sunday Igboho lọ́nù kí ájà fitafuta fún ìran wa ẹ wá bá ń bí òpònú ara rẹ̀ ọlá federal àbí kí ló pokùn ara ẹ̀ pé igi wo ni ìránkú pangbákúba báńlákúba bá rẹ ti darí ẹ bá mi bí pé struggle wo ni bàbá ńlákúba bá rẹ ló ti ṣe rí níjó o la bákàrà tákàrà náà ń bímọ ọmọ ṣe o àìróorun sùn ah kábíyèsí olódùmarè ẹ máa gbọ́ lọ. Oh. tó mọ̀ ẹ wo ẹgbẹ́ ọ̀rọ̀ àwọn kan ti wá bí ààrẹ o ó ti wá bí ààrẹ Gani Adams. now ó ní ìjọ ogun bá le làárán tí alágídí ọmọ ẹ wá bá bí ọmọ òsì ọmọ àbí ìpabẹ́pẹ́ alágídí ọmọ irú èwo ìjọ ogun wá le tá a ránṣẹ́ pa alágídí ọmọ ìjà alágídí ọmọ ìjó fira rẹ̀ lẹ̀ láti gbèjà àwọn ọ̀lẹ àwa ọ̀lẹ ǹjà ọmọ bọ́ta ẹni tẹ́ ẹ pè ní guy ẹni tẹ́ ẹ pè ní four one nine ẹni tẹ́ ẹ pè lóríṣiríṣi ọkọ ọmọ jáde ọmọ kojú fúlàní ti gbàgbé ni àmọ̀ wá sọ́dọ̀ yín. wọ́n ní bọ́mọdé ọ̀bá mọ̀ tán ọ̀sàyẹ kó lè bárọ̀ bá bí dìndìnrín akótọ́bánu ti ń sọ̀rọ̀ yí ọ̀bá tiẹ̀ wá mọ ọ̀rọ̀ bọ́rọ̀ ṣe jẹ́ gan ṣèbọ́ yẹ kó lọ rèé bá wọn bàbá wọn lé wípé ìgbà tí struggle Yorùbá nation bẹ̀rẹ̀ kí ló fà á gan báwo ló ṣe bẹ̀rẹ̀ ipa wo ló lóye Sunday Adisa ọmọ Adéyẹmọ kó ipa wo ni Gani Ige Adams yẹn ṣe pè wọ́n ipa wo lọ́n kó kó kà tó bọ́ta kọ́ mọ́ sọ wótòwóró nítorí pé ọ̀fẹ́ kí ẹ mọ̀ wọ́n náà lórí social media ọ̀nà méjì là ń gbà mọ̀yàn lórí social media nínú kan mọ̀ ọ́ sáburú àti kan mọ̀ ọ́ sí dáadáa aburú là ń mọ̀ wọ́n sí ìtòrò lọ́pọ̀lọ́ ọlá federal. bàbá tẹ̀lé tẹ̀lé wọ́n ti lè mójú tẹ́ sí òwúrọ̀ ẹ̀kọ́ lórí ó ti dá kunkun mọ́mọ́tọ́ tó bá délé yìí ó ti káàbọ̀ ni ó ti káàbọ̀ ẹ máa gbọ́rọ̀ ọ̀gá mi ẹ máa gbọ́ ẹ máa gbọ́rọ̀ ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ìbẹ́ lọ sórí ní tí mò ń gbọ̀n ẹ jẹ́ kí n jẹ́ kóun tẹ́mi bá bú ibà mo yìí ṣe ibà tẹ́mi bá bú Gani Adams mi ò ní any reason láti kó jẹ torí pé kí I will do my findings kó tó di pé ń bú yàn pé bàbá ẹ̀ṣẹ̀ bọ́ ta pé ẹ má bínú pé mo bú ọ no àyàfi tán bá tán bá kàn ń pa fún mi wípé lọ rèé ṣe bẹ́ẹ̀ ta ló sì lè kàn ń pa àwọn bí olóyè àdìsá ọmọ adé ẹ mọ̀ pé ẹni tó sọ̀rọ̀ sí i yá ni ó má bínú àmọ́ pé kí n pa ọ̀nà oko dà lóòótọ́ ìyẹn máa pa ọ̀nà ẹnu dàbèlè ń tà sí ọ̀nà oko àmọ́ ọ̀nà oko tó fẹ́ padà kí nìdí tó fi fẹ́ padà sọ ọkàn ṣàdédé jí o sùn o fọmúléètì nǹkan jáde ọkàn sọ̀rọ̀ ń pa lágbájá nígbà tó wá sùn again tó tún jí tó wà pé ah gbogbo tí mo sọ ń pa rẹ̀ irọ́ ni ni that means ẹni irú ẹni bẹ́ẹ̀ ò ní àròjinlẹ̀ tó kì í sì ṣe irú ẹni tó yẹ kéèyàn tẹ̀lé kéèyàn ó pè láṣíwájú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ẹ lè fi ọ̀rọ̀ èèyàn kan mú èèyàn kan kò possible tó bá ní Awíkóńkó bẹ ibà Gani Adams wọ́n ti wá bẹ̀ pé ó sọ̀rọ̀ báyìí gbogbo wa la gba Gani gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò gbogbo wa la mọ̀ pé òun ni president àbí kí lẹ máa ń jẹ́ nínú ẹgbẹ́ OPC ìbéèrè mi wá rèé bíbá àsì ọ̀bá ṣe ọlá fẹ́dra dákùn kí ni bàlá fẹ́ lá bí ọ̀bá sí àwọn tí wọ́n gbé ibà nígbọ̀wọ́ àwọn méjì ọ bàjẹ́ àwọn méjì ọ bàjẹ́ bíi Rótìmí Olúmọ nìbàdàn àwọn táwa mọ̀ ní OPC nìyẹn o àwọn bíi Sunday Alhaji Sunday Babs Ọ̀tẹ́pà. Sunday Adébáyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday arọ kí là ń kó àwọn tá a mọ̀ nìyẹn náà so àwọn tá a mọ̀ tó ṣe struggle tó gbìyànjú tiẹn ìgbìyànjú ajé sínú OPC nìyẹn so irú ìwọ tó ń sọ̀rọ̀ yìí ọmọdé ni ẹ ò lè jù mí lọ lọ́jọ́ orí ìyẹn túmọ̀ sí wípé ẹ̀kọ́ rẹ ò kún tó lórí ọ̀rọ̀ tó ń sọ ẹ jẹ́ a gbọ́ lọ àṣírí tó lóun fẹ́ tú yẹn gangan tó láwọn ti fi pamọ́ láti bíi two years ago ìyẹn ni nǹkan tẹ̀mí fẹ́ gbọ́ àṣírí yẹn gangan that is what i'm waiting for mo fẹ́ kó tú àṣírí yẹn ká wá padà fọn fèrè fún ọ fèrè tá a fi pamọ́ tá a fẹ́ fọn á wàá padà fọn a jẹ́ pé bàtà wọn ti ró làrójù nù ó ti ṣe dandan kó ya ìgbà tí ṣẹ̀kẹ̀rẹ̀ olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ń dún ìgbà yẹn ló ti kówó ra dòdò bàtà rẹ̀ ò sì ró làrójù kò jẹ́ kílù rẹ̀ ó lè ya. bàtà ọ̀gá yín ti ró làrójù ìlú ti wá ya ẹ wá fẹ́ mọ̀ kara ìtàmáyé àbà ó jura wọn lọ olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ọba Ìbà Gani Adams dúró yè Ìgbòho ń ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ṣe rán kódà gbogbo ìgbà tá à ń ṣe struggle lójú méjèèjì tó kẹnu gan-an táàrí ọmọ sọ̀rọ̀ sí ẹ̀yin ẹ̀ńtátẹ́nà ní kẹ́ní kan ní àwo kan ní. adẹ̀sọ́ngbà yẹn pé ẹni tí ò ẹ̀ńtátẹ́ẹ̀nì tó jẹ́ wọ bọ́ta gbangba tẹ́lẹ̀ ní one million àbí five million àbí ten million warriors ẹ kó wọn bọ́ta ẹ fà wọn warrior tẹ́ ní ẹ fi gba ìran Yorùbá là ṣebí àwọn tó lọ rèé mú wákìlì a mọ̀ wọ́n náà ọ̀rọ̀ ìdébẹ̀ tọ́rọ̀ bá débẹ̀ wọ́n wàá fẹnu ara wọn sọ. Alhaji Sunday Babs tó jẹ́ state commandant OPC ńpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n lè sọ̀rọ̀ lórí ẹ̀ náà a tó lọ bẹ̀ lọ́dọ̀ wákìlì a máa ṣàárẹ̀ lọ́lọ́ ni ẹ máa gbọ́ ọ lọ́ọ́ yẹ. ó wà lọ ètò ìgbàlódé òkè ẹ̀dá sí o ó bú owó ọlẹ̀ ẹ̀tú wá gbọ́ ọ̀kan tó fẹ́ lọ́rẹ̀ sọ báyìí ẹgbẹ́ ọ̀kan tó fẹ́ lọ́rẹ̀ sọ ẹ̀yọ́ ọmọ Yorùbá tẹ̀ wà ní diaspora ẹ̀ lè jára yín iṣẹ́ lọ́rọ̀ ìpínlẹ̀ kí n sọ ọ̀gá wa kan bá rẹ̀ jíròrò olóyè àgbà bá rẹ̀ jíròrò Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá olóyè. bàláì ẹ jẹ́ àsọtòótọ́ fúnra wa. ipò ààrẹ ọ̀nà kakanfò ti wà so politicize débi wípé ọ̀nà yan kábínẹ̀tì ó sì bá a jíròrò àbí bó wá ṣe pé oríṣiríṣi. ààrẹ látòsà tọ́wọ́ láti ilẹ̀ ìbàdàn tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ẹ dákun kábínẹ̀tì wo ló yàn. kábínẹ̀tì wo. Mashood Kashimawo Abiola torórí Abiola ni afẹ́fẹ́ yẹ̀yẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ti bẹ̀rẹ̀ ẹ wá dá lóhùn kábínẹ̀tì wo ló tò ẹ wá ń to kábínẹ̀tì ẹlẹ́sìn rìn ẹ̀yin náà gbọ́dọ̀ ń tẹ́lẹ̀ yìí sọ ẹ máa gbọ́ lọ ẹ dákun. jáwọ́dà àsìkò láyé ọlọ́run bá lọ́ra ẹ̀mí wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n mú ilẹ̀ bí àgbà kò sí ẹ̀ka gbà mú ilẹ̀ ṣùgbọ́n èmi wá fẹ́ mú ilẹ̀ kò sí ẹ̀kọ́ ọmọdé mú ilẹ̀ báyìí ṣé èèyàn fẹ́ gbọ́ mo fi ọlọ́run bá ṣẹ̀rí fún gáì Sunday Igboho gáì ẹnu ẹ̀ dùn tẹ́ bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Sunday Igboho látòrí ogun Modákẹ́kẹ́ Sunday Igboho jagun Ìgbòho tó dé nǹkan tí Sunday fi pọ́pùnà ni mo dákẹ́kẹ́ ní ogun mo dákẹ́kẹ́ ní pé Sunday Igboho mọ ọ̀kadà kún nǹkan tó ní pé mẹkáníìkì ni casualty tó ti lójú ogun èèyàn tó ti kú Sunday Igboho lè fi ọ̀kadà ẹ̀kọ́ òkú èèyàn mẹ́wàá tó ti kú sẹ́yìn Sunday Igboho Sunday Igboho máa wá ọ̀kadà yẹn pẹ̀lú àwọn òkú níbẹ̀ ìgbà tí ogun tọ́ tó ní kí gbogbo ẹ lọ lẹ̀ àwọn Sunday Igboho àtàwọn ọ̀gá ẹ̀ wọn dákẹ́ omi ẹ náà Sunday Igboho wọn máa ń lọ tí kọ̀kọ́kọ́ tó bá dàbí irun ẹni kó jáde kó wá kábù mi ẹni kó fi òògùn búra kó kò pa òun tó bá yẹ pé lọ́dọ̀ tí mo sọ. tẹ́ ẹ tún gbọ́ báyìí o torí gbọ́ bá yá eléyìí náà ni wọ́n dókítà fọ́ìsì òun ni ó ní Sunday Adesa ọmọ Adéyẹmọ máa ń jí kòkó kó ìyẹn ni mo dákẹ́ ẹlẹ́ẹ̀kejì olólóyè Sunday Ìgbòho kò jagun rí pé kò jagun rárá ni mo dákẹ́kẹ́ wípé ogun ti tán now aníwèé tó bá kí ẹ pé olóyè Sunday Ìgbòho wà ní ogun mo dákẹ́kẹ́ a sì ní àwọn èèyàn tó ṣì ń bẹ láyé tí wọ́n lè testify sí dákun kábíyèsí ọba Ògúnṣùà ọba mo dákẹ́kẹ́. wọn àgbàgbé olóyè Sunday Igboho tá a bá tún wá sùn eléyìí náà for deformation of character látàrí wípé ó ní olóyè Sunday Igboho jalè wọn á tún láàdé o ṣe ti rí i pé irú ìròǹborùn irú ọmọọṣẹ́ irú ọ̀gá náà làwọn ọmọọṣẹ́ ká parọ́ mọ́ ni ẹ máa gbọ́ lọ́wọ́ wọ́n padà wọn ní àwọn olè tó lọ jí kòkókó nínú ogun dáríjà ti fẹ̀ tó lọ ká àwọn bàbá yẹn wọ́n lé wọ́n ti lọ pé àwọn oníṣòwò kí lè parọ́ fún fọ́nìkù ogun òsì olójà mo kàn máa wò ó pé báwo ni ìgbà tí wàhálà ìfẹ́ sílẹ̀ tí ọ̀rọ̀ Yorùbá nation bọ̀ àwọn àti mọ́tò dé sọdọ́ Sunday Igboho ti start fún yín wọ́n lu Sunday Igboho gẹ́gẹ́ bíi pé àwọn fẹ́ lò bí ẹrú kú òṣèlú twenty twenty three lórí ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn kan lọ bá Sunday Igboho lọ fẹ́ lò wọn ò dẹ̀ mọ̀ pé bíi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ gbà di president ó yàtọ̀ síbi táwọn gbé tiwọn yẹn lọ ìgbà tí Sunday Igboho wá jáde tán tó ń sọ̀rọ̀ Yorùbá nation ó lẹ́ni Sunday Igboho mo fọlọ́run ṣẹ̀rí kí lorúkọ bọ̀bọ̀ yìí mo máa rántí ẹ̀ tó pa nílé Sunday Igboho yìí ó lágbára ju Sunday Igboho lọ Sunday Igboho lè dámú ẹ mo bá àwọn ọmọ mi tó. ìwà lọ mi ń rí aláàbọ̀ ọpọlọ tó tó ọlá fẹ́ dra yìí ò ń sọ̀rọ̀ àdògán ẹ kẹlẹ̀ báyìí nípa ilé Sunday Igboho ikú irú ikú tó pa àdògá lágbára lọ́wọ́ ọlọ́run iní ọ̀pá ìwọ láfẹ̀dra yìí. bó o bá mọ̀ bá dògá ṣe jẹ́ sí olóyè Sunday Igboho ni ò ní máa wí kàtàkàtà ẹja máa gbọ́ lọ in tí ò yé ló ń sọ. alẹ́ dẹ yìí kí lórúkọ àwọn ọmọ mi ẹ dẹ yìí báwo ló ṣe ń gbá Sunday Igboho létí máa rántí orúkọ wọn ṣé sọ ẹkú gbẹ̀mí. tọpa nìbàdàn níbi àwẹ̀ kẹta sí kẹrin sísìn ṣé Sunday ó lè dẹ́kun gbẹ̀mí mu ni. dèrò ọ̀run lónìí ní gbogbo rẹ̀ ò tiẹ̀ sójú mi èyí tó sójú mi ń wọ́n sọ wọ́n wá sí orí ilẹ̀ kanjọ́ kan ọwọ́ abọ́ sí tòsí ilé olóyè Sunday Igboho. ní wọ́n bá níta ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ wọ́n lẹ́kùú gbèmí olóyè Sunday Igboho ni wọ́n lọ rèé pè wá. mo rò pé ń tọ́ wá fi iṣẹ́ jẹ́ kọ̀jíṣẹ́ ń fún dáadáa ẹni abáretí ẹ̀ fún bí ìṣẹ́jú mélòó kan ni ọ̀bá wá olóyè Sunday Igboho bá kó inú mọ́tò náà bá lọ ẹ̀kú gbèmí dọ̀bálẹ̀ ni tọ́ bá fẹ́ wàá sọ fẹ́ ń pa ẹ̀kú gbèmí a máa sọ̀rọ̀ ẹ̀kúgbèmí àti bíọ́lá ẹ̀bílà àwọn méjèèjì ní irọ́ àwọn lọ̀rẹ́ òní máa sọrú olóyè sunday àdìsá ọmọ adéyẹmọ sẹ́kúgbèmí òpònú ni ẹ́ ọlá federal àdògán táwọn ẹni ibi gbẹ̀mí ẹ̀ ó lágbára ó láyà ju Gani Adams lọ bọ́ọ̀ bá fẹ́ gbọ́ torí pé akọni ni ní kòkòrò ó ti dèrò ọ̀run lónìí. ẹ sáfìá sọ̀rọ̀ àsìkò ọ̀rọ̀ ètò táàfọn pọ̀rí pọkú babaláku baba yín. wọ́n sọ̀rọ̀ ẹ lọ ẹni Sunday but ìgbà tó ń gbé ọ̀rọ̀ Yorùbá lè sọ yẹn dé Sunday Igboho gbà ìtòpọ̀ ní ọmọ Yorùbá ẹ bìlíf pé ẹ oore ni Sunday Igboho fẹ́ wá ṣe Yorùbá oore kọ́ ló fẹ́ wá ṣe wá ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ adogan God bless you God bless you God bless you ọ̀gá wa ọmọ ààrẹ ọ̀dọ̀ kankan fún gbogbo agége adogan alágbára làdògọ́ àdògán submit ti ara ẹ̀ fún Sunday Igboho ni dóònù ẹ tó bá jẹ́ orí tọ́lọ́run bá ti yàn lórí orí mi àdògán submit ti ara ẹ̀ fún Sunday ogun tádògán bá jẹ àwọn òbí. sẹ́rí pọ́pọ̀ nù ni bàbá yìí fúnra ẹ̀ náà ni ló ń dera ẹ̀ fúnra ẹ̀ náà ló ń tu oníbi tọ́lọ́run bá ti pè ní orí àfi ká gbà fún kí ló dé tẹ̀yìn ọ̀wá gbà fún bí ọlọ́run tọ́lọ́run gbágbára sí. Si kí ló dé tá ẹ gbàfẹ́ ni ọlọ́run ní ìwọ lọ́kàn ìwọ mo yàn ìwọ mo rán kí lẹ̀ ń sáré kiri fún kí lẹ̀ ń ṣe làálàá kòókòó jẹ́ǹjẹ́ lórí olóyè Sunday Igboho sí ọ̀ ń sọ̀rọ̀ àdògán orí ẹ ti dàrú. Sunday èrè kò lè já two percent yẹ ọ̀lẹ́ni Sunday ọ̀lẹ́ni Sunday mo fọlọ́run ṣẹ̀rí ọ̀lẹ́ni Sunday Igboho mo tún fi títún bí ọlọ́run bá ṣe ni ok ẹ jẹ́ gbé yín débẹ̀ ìgbà tí fíìmù yìí ń lọ Sunday Igboho wá rí i pé àwọn ọmọ Yorùbá ti sọ di original mọ́ òun lọ́wọ́ ó wá ń wá ibi tó fẹ́ ṣe olórí sí Yorùbá nation tí Sunday lóhùn dálẹ̀ àtàwọn tó ń tẹ̀léra wọn ẹ dárúkọ fún mi àwọn legit wo tó jọmọ Yorùbá tó wà pẹ̀lú Sunday Igboho ṣé Sunday Igboho ní lọ́ọ̀yà nínú àwọn tó ń sọ́pọ̀ tiẹ̀ ni. <laughs> lọ́ọ̀yà chief yomi aliu ńkọ́ ìgbà tí wọ́n jí ọ̀rọ̀ péjọba kọlulé olóyè Sunday Igboho mọ́mọ́ gbàgbé iye lọ́ọ̀yà tó dìde olóyè Sunday Igboho ò ní lọ́ọ̀yà Yorùbá Nation ò ní lọ́ọ̀yà lọ́sì ń pe ọ̀gá rẹ lẹ́jọ́ <laughs> débi parí senior advocate of Nigeria nínú àwọn tí ń sọ pé Gani retract ọ̀rọ̀ tó sọ nípa olóyè Sunday Igboho ẹ̀rí nígbà mo sọ fún yín pé àgbà ò kọ́gbọ́n àti pé mélòó tiẹ̀ lọ́jọ́ orí rẹ̀ nígbà tẹ́ni tó jó lórí wọn gan o tí ọ̀gbá yémúyémú wá lọ́mọ ẹ̀yìn ọ̀gbà ni ọ̀sán ẹ́ ẹ̀ tó máa gbọ́ lọ ẹ̀yin ọmọ Yorùbá nation wọ́n ní òsì lọ́ọ̀yà lára yín o ìgbà tó káwa lọ́ọ̀lú Àbújá kò sí lọ́ọ̀yà barista Pẹ̀lúmi Ọlájẹ́ngbésí nǹkan ọmọye lọ́ọ̀yà tí ń ṣe kéèsì ńbàdàn ọmọye lọ́ọ̀yà tí ń ṣe kéèsì làbújá débi pé a ní obìnrin tó pọ̀ jaburata tán tó jẹ́ lọ́ọ̀yà tó fọlọ́ntì ara wọn ní ìgbà tí ọ̀rọ̀ dojú ẹ̀ you are a fool. ṣé Sunday Igboho ní magistrate ṣó lọ́lọ́pàá ṣó ní sójà àwọn activities wo activities wo ni Sunday Igboho ní tó fún ní support. bí ọba tiẹ̀ ní activist rárá jẹ́rìn rán ọ létí orin Dino Melaye ó ní Sunday ooo wá pẹ́ láyé Sunday ooo wá jẹ́ ọmọ ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ afọ́ lójú akánlápá kò sẹ́nu tírélà akutu ẹ ìbọn máa kogi ni is he not an activist? Hey, Sowore. is he not an activist? kódà ó tún wá kí àwa nígbà tá a lọ sí court ó tún dúró pẹ̀lú dákan activist Sowore tó ti ọ̀gá rẹ̀ ṣé tọ̀gá rẹ̀ tó ti Sowore jàre afọlá a ta akinuna ọgbọ́n mo ti wá rí i pé wótò wóró ló ń wí ní ìfẹ́ kan ọ̀gá rẹ̀ ń kó o àmọ́ má sún mi débi kí nǹkan kó wọ́n lẹ́ ń bẹ̀ ẹ̀yà máa gbọ́ lọ bàbá débi kí nǹkan kó wọn kàn kó. Sunday Igboho fi Yorùbá nation yẹn ó fi ń gáì ni nínú ẹ̀ bá gbé débẹ̀ ó wọnú ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà torí pé ó ń wá olórí ń bẹ̀ ó fẹ́ ju olórí Sunday Igboho fọ́ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà sí bíi márùn-ún àbí mẹ́fà tó bá dàbí rán ẹni kó jáde kó wá búra sí now ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà olóyè Sunday Igboho is only an adviser fún ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà mo wà nù tíìmù pẹ̀lú olóyè Sunday Igboho tá a lọ rèé bá bàbá akékaka ní àkànrán kí lolóyè Sunday Igboho fẹ́ fi olórí ṣe inú ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà ọ̀dẹ̀ ni ọ́ ni ṣé Sunday tún di aṣọ dúdú mọ́ra kí ni. ọ̀rọ̀ amátò fún wọn nú ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà torí wípé kí ni olóyè Sunday Igboho believes in security ó dẹ̀ bìlífù lórí wípé kí nǹkan táwọn baba ńlá kú baba wa baba ńlá wa tí ẹ fi ilẹ̀ kọ́ má parun is supported Àgbẹ̀kọ̀yà wholeheartedly àbó ti gbàgbé pọ́nrọ́ bá ọba gbàgbé kí n rán ọ létí pé olóyè Sunday Ìgbòho náà ṣó pc rí i ṣé nígbà tí ń so busy yẹn solóyè Sunday Ìgbòho ẹ dákun ṣé wọ́n fẹ́ jẹ ààrẹ ni sọ fẹ́ joyè ni bóyá pé wọn àpẹ́ ń bẹ̀ tó rán rí i pé kátàkátà lẹ̀ ń ṣe máa sọ̀rọ̀ ẹ lọ òpònú à ń jáde lórí social media bó ṣe máa ń jáde kó wá búra sí i kókó fi ògùn lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ olómi lẹ́fàjẹ́ ọ̀ láṣọ lè fi mọ̀kúmọ̀ búra kó fi búra pé òun ò fọ ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà ó tún kúrò ní ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà àyìnbọyé ẹgbẹ́ tó jẹ́ pé nàìjíríà hunter sunday wọnú wọn ó fọ wọn torí kó ṣàǹwá olórí. wàhálà wá wá o wàhálà àgò pa láìsí wọ́tà wàhálà olóyè sunday gbòho ní ọ̀pá gbogbo ẹ̀yìn pípé ọlá federal hunter ọdẹ ọdẹ ah, ọlọpọlọ ọdẹ ẹ máa gbọ́ lọ ẹ̀yin èèyàn i'm very happy and i'm very sure pé ẹ ti máa gain one or two things inú ti ń sọ ẹ ti máa rí wípé mẹ̀ndúlà ọ̀blágántàì kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ wọ́n kàn ń wá àtàmọ́mọ́ àtàmọ̀ kan lè lọ́nà ń sọ̀rọ̀ ni ẹ máa gbọ́ lọ. awúrúju ni Sunday Igboho gbé jáde lórí ẹgbẹ́ Yorùbá Nation nínú ẹ̀ náà ló wà láàrin òun àti àwọn Awíkonko yìí kí ló dájà wọn lẹ̀ owó ni bọ́bọ́ ọkọ̀ yìí kìmí di àyè kí ló fàjà láàrin òun àti Sunday Igboho owó ń wọlé tówó bá ti wọlé Sunday Igboho ń tẹ́ ni bàbá àgbà yahoo bàbá. now olówó dájà lẹ̀ láàrin olóyè Sunday Igboho àti Koiki. Have you forgotten so soon that Koiki still remain the spokesman, the spokesperson following Sunday Igboho? And mind you, Awíkóńkó Ọ̀bọ́tarí kò sọ pé owó ló díjà álẹ̀. Àbólóyè Sunday Igboho wọ́n lé kó fóun lówó kò fóun. Wọ́n parọ́ mọ́. Ntí ó kálukú bá sọ ni ọ sọ. So Koiki in any way ò ní quarrel pẹ̀lú lóye Sunday Igboho for a second wọn à ní argument rè if you care to know a jọ wà pẹ̀lú Koiki fáìmọye oṣù kò sí gbẹ́mi sí omi òótọ́ kankan láàrin Koiki àtolóye Sunday Igboho ti tomorrow àbó o ti gbàgbé pé recently tolóye Sunday Igboho wá ṣòkú ìyá ẹ̀ ó sì lọ sí London nígbà tí ń lọ Germany ó sì wọ London lọ rèé kíkọ́ ìkì dákun ṣé wọ́n ń jà ló ti ṣí èrè ẹ máa gbé ọ lọ. jí Akíntóyè ẹ mọ iye owó tí bàbá yẹn fi Yorùbá Nation yẹn gbà ni tí wọ́n yẹn gba Yorùbá Nation nìyẹn fẹnugba Nation orí social media wọ́n ti wá wò ó pé ta ló ń jagun ìbọn láti ilẹ̀ táwọn ilé kọ̀ọ̀kan rẹ̀ dànù kúrò lórí kínní ọ sọ fún ẹ ò béèrè wò ó wá ta sí ibà Abíọ́dún Gẹ̀gẹ̀rí Adams tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún ti ilẹ̀ Yorùbá ṣé ìbílẹ̀ pé má nìyẹn ò ni. Now the question is this òun lẹ́ni ta ní jagun yẹn bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́kọ́ rí lọ́dọ̀ dákun has Iba in any way clamored for Yoruba nation? Give me the video. Restructuring àtúntò ìní Iba ń sọ. So Gịnị Gani Adams ń sọ náà? Àtúntò òun so ma bere dada, abere béèrè dáadáa, á na, ọ̀nà obere í ṣìnà. Ìwọ ò béèrè ọ̀nà ló ṣe lọ. Fẹni Wúgẹ́tì ní Sunday gáì ni tí ó bá sí gómìnà Rashidi Ládọjà bí kí lorúkọ ẹ̀ ẹ́. tí ó bá sí wọn tó gbé ẹ ga tó gbé ẹ sókè tó rówó òṣèlú ló ń gbà yẹn ta ni ẹ ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò mélòó ló lè dààmú nílùú Ìbàdàn yẹn kọ́nà bá mi fọ̀rún kẹ́ ọ̀rẹ́ mi Akin Òṣà kọ́nà bá mi fọ̀rún kẹ́ Akin Òṣà tí ó lè dá Akin Òṣà mú mi ti sọ̀rọ̀ Akin Ọ̀wọ̀ o tí ó lè dá Akin Ọ̀wọ̀ mú àwọn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò tó pọ̀ nílùú. mo ti ya wèrè ó fòkú wá láàyè o tún wá ń sọ ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi dáadáa ọ̀nkù mi dáadáa akin ọ̀wọ̀ akin ọ̀wọ̀ ti fi Gani lẹ̀ akin ọ̀wọ̀ olúmọ Rotimi olúmọ Alhaji Sunday Babs gbogbo àwọn tí Gani gbójúlé nípínlẹ̀ Ọ̀yọ́ náà nìyẹn ìgbà tí ìjẹkújẹ àjẹbánu àjẹpọ́nlá kí àwọn OPC Ọ̀yọ́ State kí a máa jẹ gbèsè òtẹ́ẹ̀ three hundred thousand látàrí wípé ààrẹ ó sùn kí a máa lọ dá owó ra àmàlà ní tùráyà kí a máa dá owó kẹ́ ẹ máa kówó lọ sí Èkó. Si débi ọ̀rọ̀ aṣíwájú bọ́lá ahmed tinubu ó mọ̀ ní gbogbo àwọn ẹni ipò lẹ́yìn yín sí i abọ́dí gbàgbé bọ̀gá rẹ̀ léèrè wípé ṣé Gani lè dá Olúmọ mú tálájì Sunday Babs tí ẹ bá sọ fún Gani pé ọ̀gbọ́dọ̀ gbàbàdàn kọjá mo fi ọba tó ní mí búra kò ní í gbà kọjá tàwa nìwọ òpònú tó ń sọ̀rọ̀ ọmọ nǹkan kan sọ mí. ìbàdàn mélòó ló lè dààmú nu wọn ṣébí torí pé akọ̀ọ̀nù ààrẹ ìlú ńlẹ̀ ẹgbẹ́ fọmọ yẹn lẹ̀ no matter the case may be tó bá pè. now ààrẹ ń lè kí ẹ fọmọ yẹn lẹ̀ irọ́ irọ́ ní ààrẹ irọ́ ní Gani Adams àtolóyè Sunday Igboho tí gáàpù ọjọ́ orí bá máa wà ńbẹ̀ kò lè kọjá ọdún méje mo fi tí màá jẹ́ láyé búra. What are you now saying? Igboho is fifty plus ààrẹ is fifty plus. Now tell me kí ló wá ń sọ? Àlọ́ dẹ̀ ni ọ́. Igboho ni bọ̀bọ̀ yìí. Sí ọ ẹ láàrin ọ̀nà kakanfò ó máa lọ́mọ ogun káàkiri gbogbo ilẹ̀ yorùbá ni ẹ fi sunday lẹ̀ inú ọmọ ogun ilẹ̀ yorùbá ni yes ládọjà ló gbé ẹ ga owó tí ládọjà fún ẹ ló gbé ẹ ga ẹnu ló dẹ̀ ní Sunday Igboho tó jẹ́ pé táwọn èèyàn bá wá kí ẹ lé. nǹkan ẹyọ kan tó yẹ kó kọ́kọ́ mọ̀ nínú ọ̀rọ̀ tó sọ ni pé ládọjà ló gbé ga tí ládọjà ò bá rí ìwúlò lára olóyè Sunday Igboho ládọjà ò ní rìn súnmọ́ tí ò bá rí ìwúlò and let me tell you this Alhaji Lam Adesina ló dictate olóyè Sunday Igboho kí ló dẹ̀ fà á níbo làlájì lam ló ti dìtẹ́tò lóyè Sunday Igboho ní ilé epo nígbà tí kìú wà tí àwọn ọmọ ológun àti àwọn ọlọ́pàá tí gómìnà ń lò ńgbà náà tí ẹ tìrì tí ẹnìkan somehow tó lóyè Sunday Igboho wá confront wọn tó fèsì wọn wàláì Gani ò lè ṣe ọmọ yẹn á ti sáré lọ sẹ́yìn igi ògún ẹ̀ wá lọ so okùn mọ́ wọ́n fà kẹ́yìn fẹ́ẹ̀sì wà wá gbé àwọn tó wá diaspora ẹ̀ wá gbé wọn sínú ọgbẹ́ wà má dé èmi Sunday tínú bá bí mi tínú bá bí mi ògùn mi tó bá gbóhùn mi jù ògùn mi ọmọ mi àwọn ọmọ yẹn wọn máa mú okun ìsáṣọ yẹn wọn máa fà ògùn ẹ̀yà wọn máa ṣe wà á ní sátìmọ́. ẹ wá gbà mí nítorí ọlọ sí ọwọ́ sọ Ìgbòho dẹni tó kọ́lé alámọ̀ èèyàn kọ́ ultra mansion bẹ́yẹn oníyàwó ẹ̀gàn yàrá ẹnìkan ah, ẹnìkan ah, ni. Oh, say one can me we. it's not compulsory for you to come out on social media and say something it's not compulsory you can just stay calm kó ru ọpọlọ ẹ dáadáa o lè kọ sínú pépà fún ọ̀gá yín kó ń wí jáde tẹrígbọ́rọ̀ rádaràdá ní sọ so oògùn máa ń oògùn. gbóhùn mi dùnú tógùn mi ìbá gbóhùn mi yóò mọ̀ tógùn mi ìbá gbóhùn mi yóò mọ̀ mí yóò mọ̀ dún Sunday ìwọ ọ̀lẹ ọlọ́run pè bọ́ ìbọn wo ló pè ní mo fi ọlọ́ọ̀bá tó dábìjẹ́ mo fi ògùn lákàáyé búra o pè bọ́ rí tó bá yẹ pọ̀ ń pè bọ́ fẹnu jáwáyà ní ẹ̀fẹ́ wú gate wàá ti ṣe lórí social media àmọ́ ẹ débẹ̀ wàá ti fẹnu wú gate wàá ti pè bọ́ lórí social mo mọ̀ ẹ́ àwọn èèyàn mọ̀ ẹ́. ẹ̀yà àgbà polóyè Sunday Igboho ò pè bá ẹ̀yin tó yẹ pé gbogbo ìgbésí ayé yín ètùtù lẹ fi ń gbé kílẹ̀ ètùtù ń ti dà fúnra Yorùbá ọ̀gá àtẹ̀yìn gbogbo yín combine gbogbo ètùtù ẹlẹ́sìn rìn tẹ́ ẹ máa ń gbé kí kí lẹ ti fètùtù ṣe ìgbò ó fẹnu wú fẹ́ǹsì ni fẹnu gba nation ni àmẹ́yìn fètùtù jagun àfètùtù <laughs> sá ètùtù ìsá ni ogun fúlàní dé ètùtù olóyè Sunday fẹnu wú géètì òun larí ní ègùá òun larí lẹ́kìtì òun la rí ní Ogun State òun la rí ní Ìgàngán òun la rí ní Kìṣí ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ ogun àmọ́ rí yín ẹ máa gbọ́ lọ o torí ní pẹ́ ṣe wẹ́lo pẹ̀lú ẹ. wá mú gbérí ẹ̀wù fàdéyé olóró àti ẹ̀wù àwọn ògúnjìmí ajagajigi ògùn wá máa wọ̀ sọ́rùn ọjọ́ sí tá ìgbà yẹn olúmọ̀ ò tí ì ṣe yamayama ọmọ wa náà ni akọ̀là ń kò ní sẹ́rí pọ́ndẹ̀ lélẹ́yìn mo fi gbogbo tí ń jẹ́ láyé búra ẹnu Gani Adams kò gbà kó pe Olúmọ lọ́mọ ẹ̀ débi-débi ìwọ ọmọ rádaràda yìí yóò la gbàkàrà ná tàkàrà ń bímọ ẹnu Gani kò gbà pé ọmọ àwọn lolúmọ tá a bá ń bẹ̀rù ajá ajá kọ́ là ń bẹ̀rù olówó ajá là ń bẹ̀rù. tí olúmọ bá ń kó bẹ́rẹ́ fún gbogbo yín ń ṣàpọ́nlé ipò tí Gàní wà ní tọ́ba wá dáwọ́ lójú ipò ọmọ yẹn ní olúmọ ẹ̀kàn ránkò ni ìwọ bọ́ọ̀tà wa kọ̀ fún tiẹ̀ ìwọ rán darandan atókùmọ̀kù amọ̀nà ọ̀run mọ̀ lọ yìí ọ̀dẹ̀. ala ń kò ní ọmọ wa ni bébí wa ni ó tàsí àgẹrẹ ni ọ̀rọ̀ Ìbàdàn àdàbẹ dàbí ọ̀rọ̀ Jésù ni tó bá bẹ̀bẹ̀ bàbá dáríjì ẹ jẹ́ lọ síbi tó yẹ kí n lọ. a ti ń bẹ̀bẹ̀ lọ́wọ́ ẹni tó parọ́ mọ́ ni a ti ń bẹ̀bẹ̀ lọ́wọ́ ẹni tá a ní ó mẹ́fídẹ́ǹsì wá tí ò rí fílẹ̀ àwọn apẹ̀nú apọ̀dà bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ìran Yorùbá ó gbòmìnira. Eh ìran yorùbá yóò gbòmìnira ọmọ ọkọ yorùbá tòótọ́ yóò sì ṣàṣeyọrí ìyẹn olóyè Sunday Igboho yóò ṣàṣeyọrí àlùbáríkà àwọn tọ́lọ́ ń kórè ayé lọ. ibi tí mò ń lọ rèé àwọn bandits kan tá lọ kóńgbà kan tá gba AK forty seven lọ́wọ́ àwa OPC àti lọ àti dé bí ọjọ́ kẹrin àbọ̀jọ́ karùn-ún ìwọ Sunday Igboho lọ ló gbé pump action kọrùn kádípò oní oògùn tó fi pè bọ yẹn ni mo mọ̀ ẹ́ níbi tó lẹ́nu dé sórí gbogbo ọlọ́sìn máa gbé kámẹ́rà síwájú ọlọ́mọ ìbọn mi dà mo mọ̀ ẹ́ Sunday náà gáì kan jẹ́ ni iṣẹ́ ìfàyàwọ́ tó. bandit tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀ Kìṣí ni Ogun, ni ó pa ọ pẹ̀lú róòfò Ògún ni ó pa ọ àwọn tá a jọ wọ inú igbó yẹn àwọ inú igbó yẹn pẹ̀lú Nigeria Army Civil Defence in in conjunction in collaboration with Kwara State Government àwọn ológun Kwara pẹ̀lú olóyè Sunday Igboho ńlájọ wọ Kìṣí pẹ̀lú àwọn ọdẹ gbogbo nǹkan tá a rí ńjọ́ náà gbogbo tó ṣẹlẹ̀ ńjọ́ náà a mọ̀ handover ìfọlọ́pàá Operation Burst Oyo State can bear witness má sọ ń tọ́ ọmọ náà má ṣe kíni má sọ ń tọ́ ọmọ. despite ìpolóye Sunday Igboho gbé pump action dání jọ nítorí ọlọ́run kí lọ fi ó gbé dání ṣé kọ́ gbàbọn lọ́wọ́ ọlọ́pàá ni kọ́ gbàbọn lọ́wọ́ ọlọ́pàá àbíbò olóògbé pump action dání àmọ̀ wọnú omi omi mà mú olóyè Sunday Igboho dé ọrùn àmọ̀ rẹ́yìn ń bi kankan wọnú omi torí ó lẹ́ẹ̀ lọ ẹgbàá èkè èkè yẹn gan yẹn tó bá ṣe pé lóòótọ́ ẹgbàá asọ̀rọ̀ sọ́bótò ò tó fẹ́ kó bọ̀gà yín lẹ́ẹ̀kan sí i èyí tẹ́ ẹ dálẹ̀ nínú ìtànlẹ̀ yìí defamatory defamation of character character assassination on the person of olóyè Sunday Igboho by Gani Adams kẹtànlẹ̀ ìwọ náà tó ti ń wíwì kúwì àwọn ọ̀dẹ̀. ṣe iná orí ṣe dáadáa náà ṣe borúkọ bàbá wa Lámídì Aláàfin Ọ̀yọ́ àti inflex ládọjà òun ló fi ń ṣe fàyàwọ́ ń bà yẹn àwọn máa tú ẹ a máa tú ẹ palẹ̀ sórí ààrẹ sọ kankan pé ẹni. ìwà aláà lọ́rẹ̀ béèrè ọ̀rọ̀ fàyàwọ́ lọ́wọ́ àwọn bíi bàbá mi Láti Kókóbìló. àwọn tó lè bi léèrè pọ̀ béèrè olóyè Sunday Igboho lọ́wọ́ aṣíwájú àdínì gbogbo mùsùlùmí alhaji mutiulahi ọládẹjọ onímọ̀ọ́lù béèrè béèrè béèrè má sọ ní tó mọ̀ dákun mo fọlọ́ mi ọ̀ dákun má wà má sọ má sọ àṣẹ. tó bá fẹ́ ní òkìkí tó bá fẹ́ ga tó bá fẹ́ jẹ́ káwọn ayé mọ̀ òun kó lọ sí nǹkan bíi mẹ́ta kan wọ́n ní ṣáídà kó jẹ́ kó lórin máa kì í ẹ̀ kó lọ́ọ́ máa náwó fẹ́ lórin tàbí wọ́n ṣáà sọ kíní ẹbí mẹ́ta ìkọ́nù ẹ̀ ló mú ṣáídì òṣùpá pẹ̀lú ẹ̀ tó rè tiẹ̀ ọ́ òṣùpá òun ṣe ò lè dámú tá a bá sọ̀rọ̀ wọn náà wọn náà ò lè. ìwà lọ King Dr. Saheed Òṣùpá Akórèdé ọmọ ńlá ọba ńlá ìbílẹ̀ wo tang himself. Hey. Eh o gbọ́ orin tó kọ rísẹ́lì ni ó ní àbò gbọ́ntàn sọ nípa Sunday yẹn akọni Yorùbá tó kojú Fúlàní tìjọba wa tó wá sá lọ sókè òkun tó padà dé tó yẹ ká máa kẹ̀ ká máa kí ṣàwámà ńlá tí gbogbo èèyàn ń kó jẹ. yoruba Yorùbá nìtẹ̀ ọkpọ ọmọ yoruba buru ọ̀pọ̀ ọmọ Yorùbá tó burú tí King Dr. Saheed Òṣùpá sọ ara wọn nìwọ ka ká ní ń dọ́sẹ̀lẹ̀ sólóyè Sunday Ìgbòho ó ṣẹlẹ̀ sọ́gà yín ni yóò ti dẹni àgbégbìn I'm a victim of July 1st mo mọ ohun tó ṣẹlẹ̀ ìgbà tó fẹ́ mú ọ̀gá yín jákè ní àná gan èèyàn mélòó lọ́lọ́ mú sí ẹkún ọ̀hún ṣẹkẹsẹkẹ I have the video I have the photo here. so ẹ má wíwì kúwì ẹjọ́ kí ló wá fẹ́ fàjà tọ́wá ní Saheed Òṣùpá àti Sunday Igboho kánjọjà kádúró náà ń dákunjọ nítorí lọ́sẹ̀ ń kọrin ni ọ̀dẹ̀ ni ẹ. ìdààmú but torí pé wọ́n máa ń fi orin gbé ìyọ̀gá forí wọn ní ìwọ fi òun fẹ́ pọ̀ dísà ètò owó baba dami ikú tó ń pakú àbí kan dààmú ẹni Sunday tó ṣe là. àgbà àpáta àpá ara ọkùnrin ogun ìpè ayé tí ń pakú jẹ́ Sunday mi òkúta gẹ̀gẹ̀rẹ̀ tó má dẹ̀ sọ pé kò dáa tó wá pàtàkì àwa padà dìgbìnlé Ìgbòho sa oró bàbá dá mi mi ò fẹ́ pọn dísà èjò pìpìpì ó ti fà mí fà ẹ̀ lọ́wọ́ ẹni ìlẹ́pọ̀n ló já mọ́ ẹ mẹ́kulẹ̀ dààmú tèmi Saheed Òṣùpá náà ló kí Gani Adams <laughs> àmọ́ fẹ́ kí n kọ́ fún ọ náà ti ṣí èrè. bí di ẹni ikú òsì wo ló ń pakú jẹ sọ́ọ́dì mo fọ́ náà ṣẹ̀rí o lè dá mi mú mo fi títún gbé bá tó dá mi ṣẹ̀rí o. èmi ò lóò lè dá Sunday ìní Sunday lè dá ọmú èmi ni mo rí jájá láì jájọ kojú ara wa fòlóyè Sunday lẹ ọmọ ọ̀gá sọmọ ọ̀gá jọ ní á di àjọ kojú ara wa wá tọpa odò tí ọ̀yẹ́ kọ́ pàdé olúwẹ̀rí ọ̀yà. Eh, wàá na gbọn kánnakánná kára má bàa rokùn rẹ kó má bàa ra díẹ̀ kánnakánná rẹ jọ nà mẹ́ẹ̀gà tọ́ ẹ pé lóòótọ́ gbogbo ń tọ́ ń sọ yìí yémi àti ẹ pàdé wọ́nà wọ̀n sọ mi sí kí n ti pàdé ẹ káwọ bọ́yá lóòótọ́ àbí bẹ́yìn ọba sátì ẹ̀bọ́ lóye Sunday Igboho jà ọkọ̀ọ̀kọ̀ bá ọmọ lẹ́yìn rẹ̀ jà náà sáwọn oògùn ìyá yín ti mi sẹ́rẹ̀ àwọn ìyá tí èé ṣèyá abiyamọ tòótọ́ bí àwọn ìyá àfin tá a mọ̀ ìyá mi ọlọmọ tí mo rí ọlọ́jà mẹ́ǹdínlógún olóyàrá òkìkí gbó gìrìgìrì ń dá ò ìdáǹdágìrì ìdágìrì tí dámọlẹ́kùn à ń ṣe kándúkándú àwọn abiyamọ nu kìí sọ àwọn abiyamọ ẹlẹ́sìn rìn irú àwọn èyí tẹ́ ń pèsè Laji Abbas irú àwọn èyí tẹ́ ń pèsè àwọn Awikonko tẹ́ ń pèsè yèyé dára tí dàda wọn ò rí nǹkan kan dà ẹ ń gbọ́ tẹnu ẹ kí n tó dákẹ́ ní òru yìí. ọlẹ́ni sunday gbogbo ẹ̀yin ìdọ̀tà ìpèsè ẹ wò mí fẹ́ kíláàsì yẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá gbọ́ ọ̀kan tí àwọn tó jọ ń bú ààrẹ gbà yẹn tó jẹ́ awíkòǹkò ẹgbẹ́ ọ̀kan tó ń sọ fẹ́ni wúgẹ̀tì fẹ́ni wúgẹ̀tì ara ẹ̀ sunday lórí ọ̀rọ̀ fàyàwọ́ ẹ lọ bí ọ̀gá wa kan òun ni olórí mọ́nítọ́rìn gbogbo Kwara State inú ẹgbẹ́ OPC Babiodun Gani Adams Gani eh, eh, ìyọ̀dá eh, ọlọ́mọ wẹ́wẹ́ sọmọ pé. àfipátá jagun gbogbo mo dá kẹ́kẹ́ lọ bèrè olóyè Sunday Igboho lọ́wọ́ wọn. ẹ wo bí ṣe dìjà nìyẹn mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ níwà máa mú lẹ́sẹẹsẹ ní kánnakánná wọ́n ti ná mẹ́ga ara wọn ò ní rokùn bẹ́ẹ̀ ni ò ní ra díẹ̀ fún wọn mo ti ní ẹ pẹ́ wàálẹ̀ ẹ ṣe wá ní ọ̀gẹ́rẹ́mìtì kẹ́ ẹ fi wálẹ̀ ẹ̀yin náà rí gbogbo tán sọ ń pa olóyè Sunday Àdìsá ọmọ adé ẹ mọ́ ẹ̀ẹ́n ní fi bí ọ́ lónìí I will pause it here for today màá continue lójú mi lọ́jọ́ mi bí aago kan láwa yìí bí aago kan bí aago kan àbọ̀ṣá ńlá hmm. wàyí lóru má wọrí má wọrí o ọmọ ọ̀rọ̀ sọ kò sí wàhálà àwọn olè bọ́ lérí ogun àmọ́ nkó tó fẹ́ fi bólóyè Sunday Igboho jà kọ́kọ́ wá fi báwa jà náà yára ní ti dàda rẹ fẹ́ dà mo kẹ́yìn bàbá mi ẹ̀yin ìyá mi tẹ̀ ń gbọ́ gbogbo owó tó wúrò tí mò ń wí látàrọ ẹ lọ lọ́fọ̀kànbalẹ̀ àgbò orílẹ̀-èdè yìí ábà ọlọ́run àgbà fún wa láyọ̀ àtàlàáfíà àwọn tó ń rò pa àní rí gbà wá láì kò ní ṣojú ẹ̀mí wọn àlùbáríkà àwọn tọ́lọ̀ ń kólé ayé lé lọ́wọ́ mo kí bàbá mi àdìsá ọmọ adéyẹmọ lẹ́ẹ̀kan sí akukọ́ gàgàrà tó gorí àpáta lọ́ọ̀rì ilé téńté jẹ́ wọ́n máa bínú rẹ ẹni apètèpèrò ká dọwọ́ ẹ̀dẹ́lẹ̀ tó tún peléke sí i yẹn wọ́n máa bínú ẹ àgò rẹ ń dá díẹ̀ wọn àgò ní ọ́ padà wá dá díẹ̀ gbẹ̀yìn mo kí gbogbo ọmọ yorùbá pátápátá ní diaspora àtẹ̀yìn tẹ̀ wà ń lé wọn ní rùkú wọlé yín bẹ́ẹ̀ wọn ní rùkú jáde o àlùbáríkà àwọn tó lódùmarè kólé ayélé lọ́wọ́ lágbára lọ́wọ́ lọ ẹ kéré oko délé gbégbé kì í gbé sóko oko kì í jagun àìsẹ́ ẹ máa lọre ẹ máa bọre ni ẹni tẹ́ ẹ̀ dágbére fún kò ní mọ bí ẹ ń lọ ẹnu ẹnu báyìí lẹsẹ̀ fi ń pè kúrò ojú ọ̀nà àtẹ̀pẹ́ báyìí lẹsẹ̀ tẹ̀nà ẹ pẹ́ láyé ojú yín ò ní rí bi mo ní mú wá sí etí gbọ̀yìn èmi lọ́mọ Ìbàdàn lé olóyàlé ilé Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ́n kẹ̀mbẹ́rẹ́ bíi ìjà. èmi lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà máa gbọ́ yàyàmọ́yà ẹ wò ó ó dàbọ̀.